ọ̀rẹ́ mi chinko ní ìwọ ìgbà tí mo pé ọmọ ọdún mẹ́jọ mo wá sí amẹ́ríkà náà kí ni èdè ọ̀gá bẹ́ẹ̀lì kí ẹ bọ̀. sọ́kànà ó ní ìlú kan ó bá ta ni. wọ́n ní lóṣù náà kì í sọ fún ìkọ̀ ìbá fẹ́ǹtì spiritual experience ní fẹ́ǹtì o tẹ́ ẹ bá ti lọ́ra fẹ́ǹtì lọ́pàá kò bá wọn tó wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi gbọ́ yorùbá kò ń ṣe àwọn òyìnbó tí ò mọ ẹni tì òyìnbó tó wò òyìnbó tó make sense ẹgbẹ́ sọ báwọn ẹni olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. Are you ready? what I'm about to do. <laughs> hey guys, welcome back to my channel. If you are new, welcome. Okay, so this video was an emergency video. I told her what we were doing. No, you did not. Yes, I did. I told her what we were doing yesterday. You told me. But today, we are... You said we were doing... You mentioned the videos we could do. She did not tell me, okay, don't I'm not even When you saw that I was already ready, shouldn't you have known that it was impossible for me to get ready this early? Why didn't you remind me? I reminded you. You were in my house yesterday. You did not tell me yesterday. Okay, okay we can't anyways, argue like that on camera. <laughs> so today I'm with Lola. Today we're going to be doing our makeup speaking Yoruba, but obviously I don't know how to do makeup and I don't want to mess this thing up. So let's just get started. so ká tó bẹ̀rẹ̀ fídíò rẹ ẹ kì í sọ fún nǹkan tó ṣẹlẹ̀ mo sọ fún lọ lára náà pa máa ṣe fídíò mo sọ fún àwọn makeup video this girl is gonna show me. o sọ fún mi lánàá. mo sọ fún ẹ lánàá lọ́la. o sọ fún mi lánàá. mo sọ fún ẹ. o sọ fún mi níjẹta ọ̀gbìn nígbà wo la sọ̀rọ̀. ok mo sọ fún ìjẹta so mm-hmm. ṣé kò yẹ kó rántí. o sọ fún mi o sọ big plenty video ideas. o sọ nǹkan tá a máa ṣe lẹ́nìí. èyí a máa ṣe makeup wa ní Yorùbá hmm. and uh, ah just ooh, ooh okay. makeup performance ah, makeup yeah, ma ṣe makeup fleek already on fleek on fleek ẹ má bínú kò sí iná kò sí iná tí Jésù ń eléyìí tí Jésù ń rò orun wa ta so tẹ́ ẹ̀ bá lè rí gbóòmù dáadáa iná tí Jésù tẹ́ ẹ̀ bá lè rí gbóòmù iná tí Jésù ti rí lọ́jọ́ méjì. Ah fídíò yìí a ti ṣe nǹkan lé ẹ kí n kà sọ side note fún yín báwo lọ ṣe márùn-ún pẹ̀lú mẹ́ta ni mo wá sí amẹ́ríkà wait <laughs> is that mẹ́jọ or méje mẹ́jọ mẹ́jọ ìgbà tí mo pé mẹ́jọ mo wá sí amẹ́ríkà tí mo pé <laughs> mẹ́jọ ìgbà tí mo pé ọmọ ọdún mẹ́jọ mo wá sí amẹ́ríkà now kí ni èjì mi new new ní Europe ní kìíní. àjẹjẹ mẹ́tàdínlógún. ogúnlé kan. ogúnlé kan so àbí wọ. kò ṣe <laughs> mẹ́wàá méjì pẹ̀lẹ́yọ̀ kan. <laughs> tẹ bá di mẹ́wàá <laughs> lẹ́ẹ̀mejì tẹ wá àdẹ̀yọ̀ kan ọdún tí mo jẹ́ right now nìyẹn ní àsìkò yìí ọdún tí mo jẹ́ lásìkò yìí nìyẹn so ó ti pẹ́ mi ti lọ nàìjà láti gbà yẹn ó yẹ kẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀dì mi gan pé mo lè sọ yorùbá bí mo ṣe ń sọ right now ṣe understand ẹ ṣáà mọ̀ pé èmi ó ti pẹ́ tí mo ti lọ nàìjà àtìgbà tí mo ti gbẹ́sẹ̀ dé amẹ́ríkà tí mi tí kúrò bí but mọ́mí máa ń sọ yorùbá sí ẹ dákẹ́dákẹ́ okay so tí n bá sọ yorùbá mi yorùbá mi yorùbá mi gbó iṣẹ́ ló máa jẹ́ fún lọ́lá torí kò kó beauty equipment ẹ̀ wa kó kó àwọn nǹkan tó máa ń fi ẹwà nǹkan tó máa ń fi ìrànṣẹ́ wà kókó wá torí ó gbà wípé à ń ṣe fídíò lónìí so a kà máa lo nǹkan tèmi ní ní síbì èmi ò dẹ̀ ṣe wake up so ẹ̀yà fẹ́ ká bẹ̀rẹ̀. <laughs> ká tó bẹ̀rẹ̀ fídíò yìí uh-huh. ṣebí challenge ni challenge náà ni english breaks mélòó. Oh, kò sí rárá. <laughs> <laughs> okay ọmọ èkó ni mi ṣá mm. so english àti yorùbá. ọmọ ondo. àbí gẹ̀ẹ́sì àti yorùbá wọn ondo à ń bí mi sí so dáńbà gbọ́ ondo and comment for ìyàgbọ́ ondo. ogun ni wọ́n bí mi sí ṣá. <laughs> the drug dealing country. ogun medicine. Oh, God okay a máa bẹ̀rẹ̀ ń sìn mm-hmm. pẹ̀lú eyebrow bá ṣe máa ń sọ nílẹ̀ yorùbá nìyẹn a kì í ṣe eyebrow eyebrow eyebrow irun ojú irun ojú <laughs> performance òun kò ní eyebrow pencil so ẹ wò natural baby mi so eyeshadow palette lele murphy so màá wá kọ́lọ̀ tó bá irun ojú ẹ̀ mu. báwo ni wíìgì kìíní ṣe bọ́ sí aṣọ ẹ̀. Liz Forza. Liz Forza. wow. Aliso Yorùbá. Àbí Aliso Gẹ̀ẹ́sì. Aliso. Jẹun. Ok. O tiẹ̀ fi ṣáyín ṣáyín sí Kọ́lá kí ló ń pè kí ni? Fi mí sílẹ̀ jàre. Um, Báwo ló ń ṣáyín ṣáyín fún? Mm. Mm, Wàá o. Ọmọ a ṣe máa ń ṣe nílùú wa ni ok ó dà pé lè ó bá mu. ó bá mu àbí. máa kun kọ́lọ̀ yìí sínú ojú ẹ. kí ni kọ́lọ̀ kí ni kọ́lọ̀ lọ. Eh? Color. Kini brown. do too. You do too much. <laughs> do tí ò dúdú púpọ̀. do minus one. Eh, do minus one. Ah. minus ẹyọ kan. Yeah? Oh my gosh, Chrissy! Hi! Hey baby! <laughs> How are you doing? You look so good. Thank you. Alright, me. chinko ni wọ kí kò chinko kí ni Cambodian ni. <laughs> speaking foreign. Okay? What are you doing? I'm recording a video. I just wanted to see you. <laughs> well, I'll see you. I'll see you soon. you doing makeup? Yeah, she's oh. doing my oh. makeup. Mm -hmm. But we're speaking our language. That's a challenge. <laughs> Love you. Okay. Okay. Kí ni you, Yorùbá? Ṣé bí mo ṣe sọ fún I know powder is a ticket. okay. Mo ní color. Lọ́lá i am eyebrow mi kó dúdú. Má jẹ́ do n rí bí ẹ̀rọ má kàn mí. Yeah. mi ti ẹ ṣe ẹgbàá rẹ dáadáa má kọ natural kìíní ni ẹ wo ẹ má expect nínà tó pọ̀ mo mọ̀ pé bíi tì nínà nìyẹn ẹ má expect ojú tó wà nínà <laughs> too much ojú tó nà. àwọn tó tiẹ̀ gbọ́ Yorùbá wọn nílé gbọ́ wa lé ni. Hmm. mi oh oh, mọ̀ mi tí mo bí a mo fẹ́ fi subtitle sí kìíní. Ah, torí àwọn tí ìgbọ́ yorùbá wọ́pọ̀ wọ́n bísínẹ́sì mi. ẹkẹlẹ jẹ́ àkọ́gbọ́n fáwọn èèyàn tó wọn kí ni pé tẹ̀bá ní makeup ẹ má sọ pé ẹ fẹ́ lọ break báǹkì yẹn láti lọ ra makeup ṣe gbọ́ so like ẹ kà improvise pẹ̀lú nǹkan tẹ̀ ní sílé. eléyìí ni à ń pè ní ọmọ tẹ bá ti tẹ bá ń kọ́lé tẹ bá ti fi foundation ẹ máa ṣé máa ń kàn sí mi. báwo mo ṣe máa mọ <laughs> ṣé mo ṣé mo jẹ̀bi architecture mi. <laughs> kí ni concealer. wo a máa lo concealer kò ń ṣe everything la gbọ́dọ̀ mọ̀ ní kíní. Oh, lọ́la jẹ́ kí n sọ fún yín kan concealer mi ó ti orí ẹ̀ ti ṣe orí ẹ̀ ti yàwó rẹ̀ má dà yá. <laughs> ẹ má bínú mi mọ bó ṣe yẹn má jẹ́ kó ṣe sára ẹ̀ o. cherry mi ṣe eyebrow ẹ̀ kó pọ̀ performance ó like natural. Mm ọmọge tó dùn tó rẹwà. jésù. ẹ̀rù ń bà mí. oh you look so oh! cute oh it's so cute oh my gosh. <laughs> ẹni lẹ́yìn ká fi wá interrupt oh, video wa lẹ́yìn. Oh. a dẹ̀ fi concealer sójú ẹ̀ so taba fi eyeshadow sí a lè yọ dáadáa. a lè yọ bíi. pikin. a lè yọ bíi. Eh? a lè yọ bíi. bíi. Um, ìgbẹ́ onídọ̀tí ó ṣe. jẹ́ ká sọ fún wọn bá ṣe kọ́kọ́. bá ṣe pàdé. ẹhẹn bá ṣe pàdé. Hmm, báwo ṣe. so èmi ń tèmi jẹ́jẹ́ lè mọ̀ lọ sí kinní bible study wọ́n á rọ̀ mọ̀ kọ́. bible study rọ̀mù ló ń sọ. we met we met bible study. bible study. bible study láti. performance. ó sọ èdè gẹ̀ẹ́sì ń sí i ọ̀rẹ́ mi kan invite mi pé kí n wá sí ẹ̀kọ́ bíbélì so mo lọ sí um, ẹ̀kọ́ bíbélì mo wá rí gẹ́ báyìí irun ẹ̀ ó ṣe ó pupa irun pupa irun ẹ̀ pupa burgundy oní crochet bọ pupa ni oní crochet oh yes crochet tó pupa so ọ̀rẹ́ mi kan báyìí wá introduce mi sí so bá ṣe meet nìyẹn and then ìgbà yẹn wà mú ń taṣọ. ó dà pé after um, bible study ta lọ eh. a ń rìn padà sílé ó wá sọ fún mi ó wá ní pé mo lè wá wò ó so sophomore year me, la meet and then freshman year yes la so kí n tó mọ ọmọ yẹn mo rò pé bí i be eighteen years me or something like mm. that or bí i nineteen àṣẹ make up. <laughs> Ah. ó wá sọ fún me pé mo lè wá mm-hmm. sílé ẹ wá wo ó dà pé o tún sọ fún mi pé jollof rice wa ó ṣáà ah, sọ nǹkan pa oúnjẹ. <laughs> Eh, ah lola. i'm not cleaning i'm dem okay ṣe máa ṣe wá fún ẹ. àwọn èèyàn tó bá ṣẹ̀ wá láti nàìjíríà or anybody tí mo pa àwọn èèyàn àwọn parents wọn wà ń bè sometimes màá sọ ẹ wá jẹun torí àná wọn máa ń ṣe mí so. <laughs> you know they say you gotta okay. feed the kids. So. ká tó continue uh-huh. máa fi àtíkè sí ojú ẹ̀ mú kàn fẹ́ sọ fún mm-hmm. àtíkè àtíkè pupa àtíkè pupa kò ń ṣe dúdú. Mm-hmm. ó máa sọ̀rọ̀ lọ. Mm, mi ìrántí mi ní good memory so kí ló wá so ó ṣá mo ṣe ah, mo ṣá wá sílé performance o mo tẹ̀tí ẹ̀jọ̀ lọ mo ní hey olúwa <laughs> olúwa ní mo dúpẹ́ mm. olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́. máa bẹ̀rẹ̀ eyeshadow nísìnyí performance ó like kó jẹ́ brown nude ẹjọ ẹjọ ẹjọ ṣe ṣanṣan ṣanṣan díẹ̀ ká tó sparkles. ká tó eyeshadow mi mo kà fẹ́ kẹ́ appreciate skin mi oh ẹ wo bó ṣe <laughs> mo kẹ́ fẹ́ lì kí ẹ bọ̀ tẹ̀ unless ẹ bá. Hmm ó kàn ń ṣe anyhow lẹ́nu. bó náà lò ṣe bó náà ah, dọ̀tí. ok so ó dẹ̀ ń wọ burgundy lẹ́ni a ní ṣe brown a máa ṣe nude. ok o eh, mọ̀ pa máa ń add you school eh? nude. kí ni kíyàn bọ́ṣọ kó kó má láṣọ lára kí ló ń pè. oho oho. ó <laughs> fẹ́ bọ́ sí. oho là ń ṣe oho ni kíní tá à ń lò oho. Eh? Ewo, Eki explain nǹkan sí Oho is naked. Exactly. Ṣebí oho ni kọ́lọ̀ tó ń lo nude ni. Ewo, Eki Eki sọ fún yín right now. Ìmọ̀ bó ṣe ń explain nílé ìbọn, máa fi kọ́lọ̀ yẹn. Ok, so nǹkan tó ń ṣe right now ni pé ń lo windshield wiper motion láti fi ke àtike what's naked again? Àtike oho. Àtike oho. Ó ń fi àtike oho sí. Um, ìbẹ̀rẹ̀ ojú mi. Mm-hmm. so ìbẹ̀rẹ̀ ló ń fi sí ìbẹ̀rẹ̀ ojú. so every bit tá ti fi concealer sí eyebrow yẹn mm-hmm. ẹni fi colour síbi concealer yẹn bọ́ ẹ máa mú mm-hmm. sílẹ̀ díẹ̀ díẹ̀ lọ mọ́. makeup artist ní oògùn <laughs> máa fi information yẹn ẹ dúró dúró máa fi information yẹn mm. sí kíní description box. oyin oyin oyin ojú oyin ojú lórúkọ business ah, yẹn ah. oyin ojú right. right? Ah, Oyin Ojú lórí Instagram. Kò sound right in Yorùbá. Oyin Ojú. Yeah, that sounds ratchet. Ẹ má bínú tẹ bá gbọ́ àwọn ajánu tó ń gbé lẹ́yìn. <laughs> Wọ́n kò ní gbọ́. Those are my dogs, you know? No, it's true. Àwọn ajá mi ni wọ́n my dogs. Those are my dogs. Mi mi pé gbogbo like àwọn. Ẹ̀rí eh, bí kọ́lọ̀ yẹn ó ti ń jáde díẹ̀ díẹ̀ wow color mẹ́ta la máa lò lénìí so a ti fi kọ́lọ̀ ẹ̀hẹ́n eléyìí ló máa ń transition color. Ki àwọn color tẹ máa fi sí next àbọ̀ blend so báwo la ṣe lè explain ẹ̀ sí ẹ mọ tí caterpillar bá ń tó bá tó da butterfly ẹ mọ̀ pé ó ń transition nìyẹn so bẹ́ẹ̀ la ṣe lè explain ẹ̀ ní Yorùbá Okay. tí ìyàwó bá ń lọ sílé ọkọ tó bá dákẹ́ ó mo kò hate Philadelphia wá kà máa pín pín every time pín pín pín pín pín ee pín pín pín ee pín pín pín pín. naked là ń lò ìwòwò. ìwòwò ni gbogbo nǹkan tá à ń lò. ìwòwò palette là ń lò ìwòwò palette and ẹ̀gbọ́n mi ló ra ilé fún mi so bá ń wo fídíò yìí ẹ ṣe fún palette yìí. Ooh, ó tiẹ̀ ni brush. Ah, mo like palette yìí. On palette náà, ó sẹ̀wà, ó really fine báyìí mo máa ṣe máa blend blend blend. ẹ báwo ṣe ń so à ń so à ń lọ à ń blending lọ yìí ẹ ń lọ à ń lọ ẹ máa lọ ẹ gbọ́dọ̀ lọ ojú yìí náà ń jẹ́ kó lọ ojú yìí. bá a ṣe ń sọ sí mo wá sílé ẹ mo ra mi dùn so she like mi gbà yẹn. mi ì mọ̀ jẹ́ kí n <laughs> mo rò pé mi ì rí mi ì mọ̀ ó jẹ́ pé mo láìkì ẹ. mo láìkì mi jàre. mo láìkì ẹ. ẹ dúró kó tó kó kọ́sítọ́mà wá sílé mi ó kó àwọn èèyàn wá láti wáá dúró jẹ mí. ó kàn ní mo mú òun rachel wá. ó káwọn èèyàn tí mi mọ̀ wá sílé mi láti wáá jẹ oúnjẹ. mo ìpojú ẹ̀ dé fún mi. ok but mi ì máa ń torí tíyàn bá lóúnjẹ sílé kò ń ṣe pé mo máa parí ẹ̀ fúnra mi so ẹ ká kúkú jọ jẹun. so so máa kọ́kọ́ ṣe bó ṣe ń ṣe sáwọn kọ́sítọ́mà yẹn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Customer koko nìyẹn. Ah, please treat Ooh, me like. Ó dà pé kọ́lọ̀ yìí máa yọ dáadáa. Mo ń fi shine shine. Mm-hmm. Shine shine ti performance. I wẹ̀ mo like shine shine. I <laughs> like it. Mo like ojú mi máa So that Tí bá ti bá kojú ti bá la fall in love. Ẹ má be ẹ̀yin èèyàn tẹ́ bá ń ṣe makeup, a lè máa sọ̀rọ̀ dáadáa. Rántí ìgbà tí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa ó máa wí léyìí ó máa wọ so kò ń ṣe nǹkan tí. ọjọ́ yẹn ó dà pé ọjọ́ tí mo kọ́kọ́ rí epo ké nìyẹn. ọjọ́ tí mo mọ̀ pé mo tí mo mọ̀ pé èmi àti Dọ́lá máa ṣọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ gidi gan nìyẹn so ìjọ yẹn mo lọ ṣe irun mi lẹ́dọ̀ ọ̀rẹ́ mi kan báyìí so ó wá ń ṣe bible study òun náà ṣe bible study lórí fóònù làwọn ti ń ṣe tiwọn so àwọn ilé ìtọ́ really spiritually ó jẹ́ pé àbí bí akwáyà ó jẹ́ pé kwáyà ni so wọ́n need worship ọ̀rẹ́ mi náà ń try láti ṣe irun mi ó dẹ̀ ń try ó máa wo kíní èso tó bá ń wò ṣàmọ̀ pé ẹ ṣàmà wò <laughs> ó ń yọ irun mi so bó ṣe ń yọ irun mi ó ń ṣe we are joining today Lord. We are happy, so ń ṣe choir only do the engagement èmi náà mú. Mo sọ pé two for one deal lélẹ̀ mo ń ṣe irun mi, mo dẹ̀ hallelujah sí Jésù. So after tó ṣe kinní náà tán. A lọ fún natural look mọ́. Omi ni ẹ. Yeah. ilé ti. ó ti dramatic. pati pati nǹkan ah. ṣe ń sìn fífi sílẹ̀. àti ìṣọlá. ó pé nachos lele na. ó wà òkè má fọwọ́ kàn fi sílẹ̀ fi sílẹ̀. máa fi kan sílẹ̀ sí i. máa jẹ́ kí máa jẹ́ kí creation yẹn máa ṣe nǹkan tó bá wù ẹ́ ṣùgbọ́n ó kúkú ti bẹ̀rẹ̀ so No. fi sílẹ̀ ṣùgbọ́n. bàbá tó wá ṣeun náà tán wá sọ kí n lọ wò ó hmm. ní mo wó irun mi ọ̀rẹ́ mi ti bá mi gé <laughs> ó ti bá mi gé ah. iwájú irun mi. so bí mo ṣe rí mi ìmọ̀ bí a kí n tọ̀bára àbí kí n bẹ̀rẹ̀ sí í sunkún lọ fún ẹṣin ní eyeliner. ìyá bàbá ẹ ọ̀rẹ́ mi náà wá sọ fún mi pé òun gé irun mi díẹ̀ èmi mi dẹ̀ really care bẹ́ẹ̀ yẹn so mo rò pé ẹ̀yìn orí mi ló gé so ìgbà tí mo wá lọ wo and ọ̀rẹ́ mi tó bá wo kíní òun mi kò ń ṣe kíní báwo lọ ṣe ń pè ṣéèdì Yorùbá mo ṣe pé mo ń bo ẹ̀ òtóyè náà fọ́ ní tìmí ìgbà tó parí irun mi mo ní kí n lọ wo irun mi ni mo wá ṣe báyìí mo rí pé iwájú orí mi ti irun mi ti lọ oh. tẹ bá rí bí ọ̀fun mi ṣe dín ó dí like mi lè sọ̀rọ̀ so wọ́n ní ọ̀rẹ́ mi nírun níbí o mọ̀ pé mi máa ń láìka láti ṣerun mi báyìí wọ́n sọ pé yeah so mo ṣáà sọ pé ó wà òkè mo ṣáà sọ pé ó wà òkè torí ọmọ kò sí nǹkan tí mo lè ṣe at that point mo dẹ̀ ń lọ fún event kan báyìí the next day Penn State wọ́n ṣe touch of Africa wọn àwọn èèyàn dẹ̀ máa ń show out fún event náà mo ránṣọ fún event náà mo fẹ́ kí yẹ́ mi mo fẹ́ kí irun mi wà on flick mo wá pè ìyá mi mo ní mọ́mí ó ti gé irun mi o mọ́mí ó ti gé irun tẹ́ bá rí mo wà dramatic mo tún pọ̀ ọ̀rẹ́ mi kan báyìí mo pe Josh mo ní Josh I don't wanna go anymore. so then um, mo wá pè èèyàn tó bá mi ṣe irun náà last night. bẹ́ẹ̀ yẹn ní exam èèyàn tó máa ń bá mi ṣe crochet náà tó yẹ. na a máa fi eyelash. a máa fi. Um, eyelash sojú ẹ kò ṣe eyelash kí ni fake ní nàìjíríà kí ni yorùbá a máa fi irun tí ò dáa fake is bad is ò dáa fake is so what's fake. mo mọ fake ọ ah, kí ni ó ti sọ apá mi lórí. mo á pèèyàn tó bá mi ṣerun náà last pé jọ̀ṣọ́ lè bá mi ṣerun náà wá sọ yìí no problem by the time tí mo máa fi débẹ̀ hairstyle ti máa close so mo á gba ẹ̀ mo á pè lọ́lá mo ṣáà pè lọ́lá pè lọ́lá. Hmm, mo ní ìdíyẹ láti lọ bá mi ra àrùn wọn torí mo ní láti ṣe irun again so ó wá ṣáà lọ bá mi mo bẹ̀ mo ń sunkún so ó gbọ́ ẹkún mi ó wá lọ bá mi ra ó lọ bá mi ra irun náà ó wá ah ẹ o kí ni mo fẹ́ lá ojú mi ni mo fẹ́ kó yẹ dáadáa. ìgbà tí wọ́n ọ̀sẹ̀ kí n wá ọ̀sẹ̀ kí n wá páàrùn ìgbà tó ń ṣe. èrè ah! kò ṣiṣẹ́ so tó bá ní àwọn kọ́sítọ́mà kò sọ fún oh, apá ẹ̀. Wow. They better go. Ah! Ah! oh my gosh, what yeah. you did? Request, tell me even. Tell me better. Ah! And makeup artist. Oh yeah, bá mi ṣe tèmi dáadáa náà. Okay. Ẹ wojú mi o, àti ìfi foundation sí. Olọ́lá o ní five minutes makeup challenge yá bẹ̀rẹ̀. Foundation lélẹ̀. Mm-hmm. Kí ni foundation? Kí ni foundation Yorùbá? Ẹ́ mi ì mọ̀ foundation. <laughs> tẹ́ bá ní time tẹ́ bá ti late mhm. already rushrush lè máa ṣe náà rushrush ni camera àti fèmí mo. normally mi ni máa nu ojú ẹ̀ báyìí but mhm. cause rush, rushrush ni. ó wá fẹ́ ṣe bíbi pé mo jẹ́ kìíní canvas. I painted. Mm -hmm. Mm -hmm. So fancy Rihanna. Ẹ wo ẹ má gbàgbé ẹ má gbàgbé ọrùn yín o ẹ jọ̀ọ́ o ẹ má ṣe caramel lókè kẹ wá máa ṣe oreo nísàlẹ̀. àwọn àǹtí. àwọn àǹtí ṣe ń gbọ́ ẹ má ẹ jẹ́ kọ́wọ́ yín má tù ó ẹ má bínú o tọ́wọ́ yín bá máa ṣe kò ṣe dandan àwọn èèyàn kan ní hyper pigmentation. hyper. hyper àwọn èèyàn kan pigmentation wọ́n pọ̀. sweet cake. Mm. delicious. ọmọbìnrin tó rẹwà performance ó ti move too much. ó fẹ́ wá ra bí kámẹ́rà náà. màá bu ara ẹ later? owó ló bẹ́ẹ̀ sùn blending mẹ́. ó mọ ni ó mọ pé rísì tí jésù fi fún wa lọ́wọ́ nìyẹn sódà lè fi blend makeup. makeup náà lọ fẹ́ bẹ́ẹ̀. ó mọ ni. Mm, ọ̀rẹ́ mi àtàtà concealer yìí tó wá. Bo má pariwo sí mi jàre, every time yẹn, ok dúró dúró jẹ́ kí n máa sacrifice. Kíkọ́ ọmọ performance yìí, beauty blender tí gbogbo ayé ní kò ní ìkàmọ́bi tó wà èmi ò mọ bó ṣe ń fi brush ṣe kíni fídíò yìí kò ń ṣe yorùbá challenge nìkan <laughs> challenge challenge púpọ̀ challenge ayé five minutes. <laughs> Savannah, oh, leave me, leave me. Oh, body lotion. Body lotion, no, I'm being love ẹ kì í sọ fún yín kan about fenty spiritual experience ni fenty o tẹ́ ẹ bá ti lọ ra fenty lọ́la ṣo ti ra fenty kí ló tó fi fi sí irú. kí ni òkè kí ni kí ló ń pè é. ká cover gbogbo àwọn tó wà bẹ́ẹ̀. Ah, ọ̀rẹ́ mi gbọ́ yorùbá kò ṣe àwọn òyìnbó tí ò mọ anything. òyìnbó tó wọ̀ òyìnbó tó make sense ẹgbẹ́ ó sọ báwo ni sọ. ilé ìbẹ́ta ju bro ah fífọ́n máa ṣe máa ṣe nǹkan lẹ́yìn. lọ́lá má jẹ́ kí n rí báyìí o báwo ló ṣe rí ṣe bá ti blend ẹ. òun oh, oh, oh, náà lè ní lọ́lá wá fún mi ní right so ìjọ yẹn right mi sì sọ fún lọ́lá ní kinní yìí ìjọ yẹn mọ́ mi sọ fún mi pé ó jẹ pé sísítà tí ọlọ́run fún mi ní lọ́lá mi mọ bó ṣe ń sọ ní kinní so ìjọ yẹn wá mẹ́kì mi mo á rò dáadáa mo á rí kó make sense pé that's mi tí mọ̀ ọ́ dáadáa nígbà yẹn so ìgbà tó sọ mo kà sọ pé okay but then now tí mò ń rò ó dáadáa ọ̀rẹ́ tí mm. ọlọ́run ọ̀rẹ́ tó má jẹ́ kí n kọ gas orí ẹ bẹ́ẹ̀ ah, ah, ah. ọ̀rẹ́ kí ọlọ́run fún mi ni so ẹ kì í kà sọ bẹ́ẹ̀ hmm. I look good. so ilé ẹ máa tap tap ẹni ẹ máa gbà so báwo ẹ máa gbà sójú ẹni náà ẹ mọ táwọn CAC tó bá ń jó wọ́n ṣe máa ṣe mi mo bí lọ ṣorí tí mo kọ́ ọ bẹ́ẹ̀ lè ṣe máa ṣe ní. bọ àwọn òbí wa bó ṣe máa máa ń pọfẹsà ẹ. nǹkan tó kọ rè. I pẹfúmọ di àní tẹ. àwọn òbí wa àwọn nǹkan tó máa ń sọ sometimes a mm-hmm. so freaking kí ló ń sọ àná nǹkan gidi ló ń sọ. a máa fi àtíkè dúdú ń sìn tó máa jẹ́ kọ́lọ̀ ẹ̀. ṣé o ṣe bronzer mi yẹn? lọ́wọ́ ṣe lè tó rà ní torí ìgbà kan bá ah. ti mo somehow she did ló on it. That deep is for some mo wrong thing right. Deep dark ló yẹ kí Deep dark ló yẹ kó ra. Bronzer ẹ̀ So o ṣe fi lè mi right so taba, taba bá lo nǹkan báyìí. Yes, kò ní jẹ́ okay. Ah, Wàá ṣe lọ ra deep deep na mo Lupita. So deep ni ṣára ẹ deep. Mi mọ. Tó jọ mm-hmm. Okay. Lọ́wọ́ nǹkan wà nínú ojú mi performance ìwọ ló long waste time um, uh, like yeah so káwọn color yẹn. so that everything i dey break ah nǹkan come and no mi dúró nǹkan wà nínú ojú mi. jẹ́ performance like malu blush. ìwọ náà or ọ̀dẹ̀. mm. everything ti wọn lọ ara okay because àwa a máa contour a máa lo blush ilé blush You ló máa ń lò èyí contour hmm. but contour ló Say you kò ń lo blush ṣé ìyẹn jọ um, cheekbone And a spray náà kí àwọn powder yẹn wọnú ara wọn a lo spray yẹn kó jọ jáde ó fẹ́ kí n dára jáde tó ń dá mi lómi bẹ́ẹ̀ ṣèbélé ló máa ń lò Yeah. okay yeah. sunshine ẹ̀yin èèyàn rántí o five minute makeup challenge ní video ìbọ́ eh, eh. sí performance. Ah! Mm, mm, mm, ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nìí so àwọn èèyàn kan ń ṣe graduation lẹ́nìí so ó jẹ́ pé ó yẹ kí minimize nǹkan tí mò ń ṣe kó má lọ fall in love pẹ̀lú mi torí last graduation tí mo lọ sí báwo mo kàn án rìn mọ́ my business mi làwọn èèyàn text me is that you is that i'm like yeah yeah nigga that's me. That's okay. your future wife. Má fi ṣanṣan sí inú inú kọ́nà ojú náà. Mo dẹ̀ need láti dúró kó charge and lọ láti lọ a ní graduation láti lọ sí so àjọlọ and then mo padà so mo kà fẹ́ kẹ́ rí nǹkan tó ṣe sójú mi. èyí bó ṣe jẹ́ fine girl orí sì tún fi ń pè lọ́rẹ́ mi àtàtà nìyẹn. ẹ bá like fídíò yìí ẹ fún thumbs up Then, ẹ bá dẹ̀ subscribe and make sure pé subscribe share, é gbà oh, pretty much what I said is I hope you guys liked the video. If you liked it, make sure to like, comment, and subscribe. And I will see you in the next video.